àtọ̀rọ̀ ní ọmọ ọba dẹ́nà kó bá ṣe kí àti ìgẹ̀ oríṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ìgẹ́ àti ìgẹ̀ náà kó bá mú bá àwọn ará ilé ojíṣẹ́lá Muhammad sallallahu alaihi àwọn sàbí ojíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tí ó bá tẹ̀lé ojú ọ̀nà oríṣẹ́lá Muhammad sallallahu lákàlẹ̀ sí bí àwọn èèyàn pè ní ṣòro bó ti máa ń ṣe àkóbá fún ẹ̀sìn nígbà míì tí ó ti ṣe àkóbá fún ìgbésí ayé ẹni tó bá níṣòro yìí náà nígbà míì ẹlòmíì a máa fẹ̀sùn yàn ẹlòmíì a máa parẹ́ ẹlòmíì kò ní nígbésí kò ní ní ìgbésí ayé àlàáfíà tó ra wọn tó rò pé ìṣòro tó kọjá agbára yìí

èyí tí ó fi èyí táwọn ohun wájú ìlú ó lè jọ tẹ́sìn pé èèyàn lẹ́dùn ọkàn pé ìjọsìn kan wà tó ń orí ṣe alẹ́lẹ́ yìí ó rọrùn bó ti jẹ́ pé àwọn èèyàn tí wọ́n máa ń ní àkólé kan ilé yìí wọ́n kéré láwùjọ àwọn tí wọ́n fẹ́ tọ́lọ́wọ́n bá lékè ọlá gbogbo tọ́lọ́wọ́n bá lékè lápá wọn láṣẹ àti ṣe àwọn ni wọ́n lè máa ń dùn lọ́kàn Khalid ibn Walid lára àwọn kódà àmọ́ ah, Khalid ibn Walid dára àwọn sàbẹ́jì ṣe lámùsọ̀rọ̀sọ̀rọ̀ bábá ka tafsir taka hadith ẹ̀rí kan sọ pé tó Khalid ibn Walid ó tú àyà ìbáyìí ẹ̀rí kan sọ pé tó Khalid ibn Walid ó gbàdí báyìí wá ibi tẹ́tì rọrọ̀ tí ẹ̀ ojú ogun ni kódà bí ṣọ́lám masaslam n tó pè é n tó sọ òní sẹ́fù lọ́ọ̀dì maslul ìdánlọ́ọ̀bà nìkíọ́lá tayọ ti àwọn ọ̀tọ́ ọlọ́run so pẹ̀lú gbogbo ogun tó wá jà yìí nìyí in tó wà lọ́kàn ní pé ń kú ikú ṣẹ̀hídí ṣùgbọ́n ní bẹ́ẹ̀dì ẹ̀ ló kú sí so kó tó wá kú wọ́n dùn pé ah pẹ̀lú gbogbo ogun tó ń jà yìí náà ní bẹ́ẹ̀dì ló fẹ́ kú sí ó wá rántí ọ̀rọ̀ tó lè ṣẹlá mọ̀sán sọ pé gbogbo ẹni so kódà kó kú sórí bẹ́ẹ̀dì ọlọ́run bá àdékẹ́ ọlá yóò san lẹ́sàn tó kú ṣẹ̀hídí so tó bá ipẹ́ ibi tí èyàn ti ní ẹ̀dọ̀ ọ̀kan lélẹ́ ìní àpẹpẹtò in tó lọ́wọ́ fún wa kò ní bèèrè lọ́wọ́ wa láyé kálífọ́láwọ́ náfsán ìlà òtàrà in tó fún wa táa ní kápá àti lè ṣe nìkan lọ́wọ́ so àwọn nǹkan mímọ́ wà ń bà míì téèyàn lè ṣe tí wọ́n tó bẹ́ rárá òun lè ṣe o torí pé ń wà àwùjọ àwùjọ àbáwọn ọ̀rẹ́ tó ń bá rìn gbà ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tó ń bá rìn àwọn tó ń bá ṣe lójú ó fìlì pé àwọn nǹkan yóò ṣe ṣe ní táwọn sọ̀rọ̀ nìyí èyí tí èèyàn bá ti ní kápá àti lè ṣe tọ́lọ́run bá fún wa ní àti lè ṣe ìyẹn máa ń ṣe èyí tí ò bá ní àti lè ṣe ọlọ́run níbi àwa ni pé nígbà míì àwọn ìyàwó ẹ̀dùn ọkàn yìí a máa jẹ́ ọ̀rọ̀ sílé ayé àwa wá gbé lára fi bá ilé ìlò pé àkọ́kọ́ ọgbà ọlọ́run bá gbogbo ẹni tó bá gbára ọlọ́ọ̀bà níkẹ́ ọlá àti tó lábẹ́ ìgbára ọlọ́ọ̀bà níkẹ́ ọlá pé gbogbo nǹkan pátá ọ̀dọ̀ ọlọ́ọ̀bà níkẹ́ ọlá ló wà èyàn ó lówó ni èyàn ó kọ́lé ni èyàn ra mọ́tò ni gbogbo eléyìí ó wà lọ́wọ́ kí àwọn agbẹjẹ́rì sílẹ̀ kó gbé ṣẹ́bì sílẹ̀ kó má ṣe kódà pọ́ǹtì kejì tafẹ́ fi kún ní lẹ́yìn ìgbà tí wọ́n bá gbá ọlọ́run bá lékiọlá in tó ń lò wá lọ́kàn ìyá máa ṣiṣẹ́ bó ifẹ́ mú kúrò mẹ́ kò ní sọ pé òun gbá ọlọ́run bá lékiọlá ọlọ́run tí wọ́n gbọ́yé àwọn ò gbọ́yé sí pé yíò jókòó síbì kan tẹ́tẹ́rẹ́ yóò àmà fanákàlì kan tó gbọ́yé sí kọ́ nìyẹn àgbọ́yé tí wọ́n ní pé yẹ agbára ọlọ́ọ̀bà àdékíọlá á wà ṣiṣẹ́ tọ́ntà fẹ́yẹn kò sise naka so n tọ́lọ̀ọ̀bà àdékíọlá bí ẹni tó fẹ́ bímọ ni ó wò pọ́n fẹ́ lọ́mọ láyé kò á fẹ́yàwó àwọn sọ pé kí ló tó fẹ́yàwó wọn gbà wọ́n fún mi nẹ́gàdì kan ọlọ́run bá jẹ́ pé yáàbù ni máa ń ṣá ìrẹsẹ̀ kò yáàbù ni máa ń ṣá ọ̀sẹ̀ pé ọlọ́run bá lè gá ní máa ń fún ni lọ́kùnrin máa ń fún ni lóbi ó wá ń pààyẹ fa 1 million 1001 kò ní bímọ torí pé yóò tán náà kó lè rọ̀wọ̀ bí ti ṣọ̀pọ̀lọpọ̀ àdúrà yíò mọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ àdúrà lára àwọn tí máa ń pàwọn èèyàn ní pọ́blẹ́mù jù pàápàá jùlọ láwùjọ wa ọ̀rọ̀ owó ni àwùjọ tó ṣì bá ti pọ̀ ń bẹ̀ bó sì yẹn ṣe ń àfẹ́kì olówó ní mọ̀ àfẹ́kì tálákà báwọn ní mọ̀ àfẹ́kì tálákà òun náà fẹ́ rí àtọ́ ọkọ̀ olówó ní yóò mọ̀ páyà pé ta bá na yóò so òun náà ma sọ pé bá ẹmájà nílé yóò ẹmájà nílé yóò ẹmájà nílé yóò òṣì á máa affect gbogbo èèyàn tó bá wà láwùjọ tó ṣíwà kọlọmbà nìkẹ́ọ́lá kó má fún ìṣàdánwò fún wa èyàn máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ gbà àwọn afọ́ máa ń sọ pé lára àwọn àdúrà tó kí ẹ máa ṣe ní six five kí ẹ máa tọrọ ìdájú lọ́wọ́lọ́wọ́ bá nìkẹ́ọ́lá nígbà ẹgbọ́n tí ní ó sọ fáwọn èèyàn ẹni ọkùnrin tó stẹ́fì ró rọ̀bákùnmí náà kẹ́ ويمددكم بأموال وبنين ويجعلكم جنات ويجعلكم أنهارا فكنتم الصفون واستكروا ربكم اتروا اما تداري اما تروا داري إنه كان غفارا تركوا الله أبا لك يولا تهري أبا تمان داري جنيني يمددكم بأموال وبنين يوليكم يوكم يلقوا لقوا واتلقوا لقوا سافا بفاقوا اما شفوا لقوا استكفار كيف ما شفوا لقوا أداني موبا لغل Eh, ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ̀ karùn-ún ẹ̀ òun ni pé bá ṣe wọ́n ṣiṣẹ́ tọ́ yìí tafẹ́ mú tó ń dùn alọ́kọ̀ yìí ó ní ilé gbogbo tí ó bá jẹ́ à ń ṣiṣẹ́ tọ́ à ń ṣàdúrà yìí gbogbo tá fẹ́ fi ní nǹkan yìí ọ̀nà tààtàn tààfi ní nǹkan yìí gbogbo jẹ́ halal èèyàn <laughs> èyí tó lọ́wọ́ bá lè kí á lọ́wọ́ sí náà láṣe máa ṣe kí ni láṣe máa gbìyànjú àti rí ẹ fún lápẹẹrẹ tó súnmọ́ a fi yọ àwọn tó ṣẹlẹ̀ sí tó kí wọ́n tó kó báwọn ẹlòmí epo tó gbiná ní abúlé Ẹ̀gbá àwọn tí wọ́n lọ bẹ̀ kí ni tí wọ́n fẹ́ rí owó ó súnmọ́ pé báwọn náà máa ọkọ̀ pa kò ń ṣe first time ní o kò ń ṣe second time kò ń ṣe third time lórí pé àṣẹ so ọ̀nà tó jọ́nà ẹ̀tọ́ nìkan náà láṣe kí ni òun látọ̀ tàwáfẹ́rí àwọn nǹkan ìkọlọ̀mbà àdékẹ́ọlá kó ṣe rán fún ọ̀rọ̀ rẹ̀ àwọn èèyàn máa rò ń gbà mí tó bá sọ pé tó èyí tó ẹ̀tọ́ ìníkẹ́ a máa lọ kòrò ń gbà mí a máa ń gbà mí tí fẹ́ ìtọ́lọ̀mbà àdíkẹ́lá ń ṣèlérí ẹ̀ fún wa ní pé ìgbẹ̀yìn wó padà dùn kọ́lọ̀wà jẹ́ gbẹ̀yìn wá dùn èyí ò ní sánà kan lọ́nà haram rárá aládùnà ni ó gbà Yusuf alayhi salatu wassalam nígbà táwọn èèyàn fẹ́ bá kábàlẹ̀wó bá wọn ènìyàn náà ṣe máa ronú yàtọ̀ sí pọ́pọ̀lọpọ̀ ó ṣe ronú àwọn obìnrin tí wọ́n nífọ̀ tí wọ́n lè ní gbogbo nílẹ̀ Egypt lọ́jọ́ náà lọ́hùn wọ́n fẹ́ bá ṣe ṣìnà

wọ́n mú tẹ̀sírì Yorùbá fún ayé ọlọ́run bá nígbà tó ní pé wà ìtàdú ní ìmọ̀tàlọ́yí látòsóhà ẹni tó wá sí pé nǹkan báyìí mú wa lọ́dọ̀ ọlọ́run bá lè kí ọlá mi ò wá fún mi ọgbà kí láwá ṣe fọ́lọ́run bá lè kí ọlá ipò mọ́nú rò ní bí wọ́n bá jókòó kódà kó máa yẹ pé oṣù rẹ̀ kó ni pé ìṣòro tó bá wọn wájú ẹnìkan la máa ń rí

àmọ́ ya wọn ọdọ́ ọ̀rọ̀ ti ṣe sẹ́yìn tọ́nà bá àdígẹ́ láti gbà á kí rántí ìyẹn tí ò bá lè gbọ́ èyí tàà ń ṣe nísìnyí ọlọ́run bá dínkì iṣẹ́ automatic ìgbà tó bá wù yóò dá olóhùn kọ́nà bá àdígẹ́ lákódá olóhùn àdúrà ọlàgbẹ́gbẹ́ lágbàrẹ̀ gbogbo àwọn nǹkan à ń sọ ni pé èèyàn níbi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ èèyàn níṣòro kan àbí kejì kò tí ì dé lẹ́rù pé ẹja àfẹ̀sílẹ̀ àbẹ́yà ẹja àparawa kò sí tuntun tí ó ṣẹlẹ̀ lábẹ́ sọ́mọ̀ kọlọ̀mbà àdìgá fún alágbọ́n ọlọ́ọ̀bà àdìgá nígbé wa ìntọ̀ ìdú ní mọ́tọ̀lọ́hì láàtọ̀sọ́hà tó bá ní ẹ́kàdẹ̀ ọlọ́ọ̀bà àdìkẹ́lá tó ṣe lé lórí ẹ̀ẹ̀ní ẹ̀ẹ̀ní lè kàtán ẹni tí ò rọmọ bí kó wò pé àwọn kan wà tí wọ́n ti ẹ̀fẹ́ wà nílé ọkọ tọ́lọ́hun òkun wọn ẹni tí ò rọkọ kó wò pé tó àwọn kan wà tọ́lọ́hun bá àdékí látẹ̀ ìdágúnlẹ̀ tó pàlébù kankan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yíò mọ̀ ní láwùjọ tí yàn wà ọlọ́ọ̀bà àdíkẹ́ á fún yàn ní nǹkan tí ó fẹ́rò míì kọlọ̀ọ̀bà àdíkẹ́ ọlá fún alágbọ̀yẹ́ ṣe àti ìlágbàáyé níparí níbi tí wọ́n bá fi mú gbogbo àwọn tó wẹ́gbẹ́ tó ń tí àwọn òǹwájú pé tó kí ní ìsìn bà mínú jẹ́ tí trust ẹ̀ mo gbára lé e, mo gbà fún bàbá lọ sọ́dọ̀ dókítọ̀ tó fún

ọlọ́ọ̀bà jẹ́ pa aláṣẹ pé kó máa ṣe ọkọ̀ ojú omi kò ṣe lẹ́gbẹ̀ẹ́ omi o lórí ilẹ̀lẹ̀ àwọn èèyàn wọ́n fi ṣe ẹgbẹ́ ah, kí ló ń ṣọkùn ní ìjórí òpé ni ọkọ̀ ojú omi ò kí lórí ilẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ọlọ́ọ̀bà omi a máa ń sọ ilé náà ní gbogbo fàlámà asìlámà wàtàláhù ìjẹ̀bí ó dọ́mọ̀ ẹgbẹ̀rẹ̀ o ọwọ́ sẹ́tẹ̀ ó gbọ́bẹ̀rẹ̀ lọ́rùn fanadé náà àyá ìbìrọ̀ìmá kọ́sọ̀ dákítàrò ìyá ìgbẹ̀rẹ̀ àjọ́ àti bóyá ìbìrọ̀ìm in ta fẹ́ kó ṣe òtíṣe ọ̀tọ̀dẹ̀ ináhù bí zibin avim awa fi àgbò àfirọ́pọ̀ mọ́ ẹ̀ ìgbà tó ń jáde láàárọ̀ ọjọ́ ẹ̀ ọlọ́run pa ọlá ṣàṣe nǹkan yìí àfẹ́ lọ ṣe lòun bá jáde Isa alayhi salatu wassalam kan

agbára ọlọ́ọ̀bà àdíkẹ́lá náà ni a fọkàn tọ́lọ́ọ̀bà àdíkẹ́lá náà ni gẹ́gẹ́ tí a bá gbótó àwọn eléyìn àwọn ànábí ọlọ́run ara wọn tí ó sànábí ọlọ́run náà tó ẹgbẹ́ wọ́n sì gba ọlọ́ọ̀bà àdíkẹ́lá Abubakar ọdẹ́lá àn ohun àtànábí jọ wà nínú ẹ̀ẹ́rùn sọ́ọ̀ ó wá sọ fánà wípé láwùtọ́ta àhàdóhùn rọ́pùtàhù lára ààrẹ àwọn tó ń wò àwọn tó ń léwà yìí tó bá bí ìsìnlẹ́ni Allahu talisuhuma má wọ́rí àwa méjìlá wà ń bí ṣùgbọ́n náà ọba àlíkẹ́ láṣẹ kẹta wa gẹ́bẹ̀ẹ́ náà Umar bin Khattab radiyallahu anhu àbíkàtà Abubakar náà radiyallahu anhu ìbàdá náà bí kú sallallahu alaihi wasallam tó Umar bin Khattab wọn bínú onígbé gbogbo ẹni tó bá

ìkankan ní tó ẹgbà nàbí lẹ̀ ń sìn ó ti kú o ọmọ nǹkan náà yá lọ́ha ṣùgbọ́n tó wọ́n sí ọlọ́run àdékẹ́ ọlá fa inna Allaha hayyun la yamut ọlọ́run bá àdékẹ́ ọlá ọba tí ò ní ìpẹ̀kún ni ìbẹ̀ láyé òun náà lẹ́mọ̀ sí lọ ó wá Muhammad illa rasul wa qad khalat min qablihi rusul imata aw qutil inqalabtum ala aqabikum ìgbà ẹnu ọmọ tó rántí a ah, àṣà náà tòtórí pé àwọn gbára ọgbà ìgbẹ́tọ̀ àwọn fọkàn tọ́nà ọba àdékẹ́lá kò mí wọ́n pé tó ànábì kú àṣẹ̀tìmọ́ rárá wọ́n dúró lórí islam yẹn náà kọ́lọ̀ ọba àdékẹ́lá kó mẹ́tẹ̀wá dúró lórí islam lára àwọn tí sànábí ọlọ́run ó náà ni ìyá musa aléha salam ìgbà tó bímọ ẹ̀tán lọ́mọdá ń fún lọ́rọ̀ lọ́wọ́ ló gbọ́ páwọn ọmọ ogun firaun wọ́n fẹ́ pa ọmọ yìí ọlọ́run bá jẹ́ pé àwọn apá aláṣẹ pé fáìdà kìsìkì

àdọ́mọ̀ ìpadà fún ẹ ẹni yóò ṣàrọ́bí ọlọ́run ìtọ́lọ́wọ́n bá dígá sọ fún yìí kíyàn èmì ní kíyàn jọmọ sínú odò <laughs> ìtàn sọ òun ni pé ìtọ́lọ́wọ́n bá lékẹ́ tó wá bọ́lọ́wọ́n bá lékẹ́ látó wá bá nájà kò ní ṣòfò kọ́lọ́wọ́n bá jẹmájà ṣòfò láti tó lágbàáyé kódà láwọn èèyàn ẹlòmíì tẹ́gbẹ́tò in tí wọ́n kúrẹ́ lórí kò fún wọn iṣẹ́ tí wọ́n ṣe ó kéré ṣùgbọ́n torí pé wọ́n ní trọ́ọ̀sì yìí wọ́n fọkàn tọ́lọ́wọ́n bá lékẹ́

wàhùsíbú fífọ́lì hìn wọ́n ni kámọ́rọ̀ àìní àmàlàmì sọ́lù àwọn èèyàn kan wà tí wọ́n ti lọ máa sọ́lá wọn kírun wọn lámì ẹ̀sùnmú wọn ti gbà rẹ̀ láàkín bí olùmùrùsẹ̀lẹ̀ wárọ́jú lùmọ́mìnú bẹ̀rẹ̀ fùtún كانوا منا الشهداء حقا على الارائك ينظرون sọ́bù yasin arákùnrin kan inú sọ́bù yasin ẹgbẹ́ ìmọ́lẹ̀ ẹ̀gbọ̀n kan nìyẹn ibi in tó sọ látọ́ ni pé yàkómi ittabi'u al-mursalin àwọn tí wọ́n wá yìí tí wọ́n ń pè ní sọ́dọ̀ ṣúnjọ́ ọlọ́ọ̀bà kí kí tó ṣe fún yí ó ní kẹ mọ́rọ̀ ọba àdíkẹ́ lọ́kọ̀ ṣoṣo tó ṣe tó fi wọ aljanna ni wọ́n mọ́rọ̀ tó Fir'aun àti ìfùtún àti ìyàwó Fir'aun Asiya tó ń jẹ́ ìdára tó fọ́kọ ọkọ burúkú kò ń ṣe gbogbo ìjọsìn lórí ṣe ṣùgbọ́n lọ́wọ́ bá àdíkẹ́ ó ṣe kí ni ó kà wọ́n kọwàá ẹnu ni èyí a máa fọkàn tọ́lọ́wọ́ bá àdíkẹ́ ọlá táwọn nǹkan بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي محمد رضي الله صلوات ربنا والسلام والسلام عليه وبعد uh, in our last book we were talking about the worries the problems that people have and make them fall into errors as regards their religion so we mentioned that some people they apostatize they leave Islam when small problems come their way some kill themselves Some would harm their own health because of this issue. Then we went on further um, to divide some of these worries into two. There are worries that are of a future nature, what we are expecting in future. And it becomes a source of concern for us to the extent that our normal life becomes a problem. So if it is religious, and a lot of people, of course, do not get worried about religious, about religious uh, issues. But for those who are pious, they are concerned if they are not able to carry out a specific uh, act of worship. For them, we say that what Allah SWT has not given you, He will not ask you. If He has not given you money, He will not ask you on the day of judgment for your zakah. If He has not given you money, He will not ask you why didn't you make hajj? Because He knows He has not given you. But the one where you have a lot of problems for people is issues, worries, problems that are related to this world. And I started mentioning some of the solutions. First one, to put your reliance on Allah subhanahu wa ta'ala. Call it at-tawakkul. To put your reliance on Allah subhanahu wa ta'ala. And then putting, we talked about this in the last khutbah, putting your reliance on Allah does not mean you do not work. So the next one, after putting your trust in Allah, putting your relying on Allah subhanahu wa ta'ala, is you work towards your aim. One who does not work and assumes that Allah will solve his problem without making efforts is wasting his time. So the verse that was revealed to Allah says, "O وَمَنْ يَتَوَكَّلَ عَلَى Allah فَهُوَ حَسْبُهُ Whoever puts his trust in Allah, whoever relies on Allah, Allah will be sufficient for him. It was revealed to some people, to Muhammad, to those who were companions. They did not understand from that verse that they will just sit down somewhere and the help of Allah will come. They made effort. It's only lazy people who have uh, stainless hands or Africans who are not ready to walk with Sudan somewhere and continue chanting nonsense and assume that Allah will come their way. No! It's that somebody wants to get pregnant He wants to have a child and he does not get married. It means that a child will fall from birth. It doesn't work that way. The way the world works is that you follow, you, you work towards what you, what you want. May Allah give us a firm understanding of the deen. Then you pray to Allah subhanahu wa ta'ala especially for those of us who have money, we pray to Allah. And a lot of scholars will say, do a lot of istighfar. Ask Allah to forgive your sins. Extracting this from verses and thoughts to Nuh that we will not have the time to mention where Prophet Noah was advising and admonishing his people. فَقُلْتُ سَيْتِنْ رَبَّكُمْ But I told them, إِسْتَكْتِنْ رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَارًا Seek Allah's forgiveness. He is of forgiving. يُسِلْ سَمَا عَلَيْكُمْ إِدْرَارًا He will give you rain وَيُمْدِدَكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ And he will give you wealth and give you children. So scholars say do a lot of istighfar. And also in our path to success, in our path to stay away and to escape the worries of this world, financial, whatever it is, emotional, whatever it is, we always follow what is halal. One does not say that it is difficult to get rich in Nigeria of today, so let me cut corners let me do this, let me do that. No, it's not, it doesn't work out that way. We must always follow what Allah subhanahu wa ta'ala has laid out. Even at the end, at the expense of at, least some losses. And I gave an example in front to Yusuf. The women came to Yusuf alayhi salatu wa You ask some women, why do you have problems and, and you, why, why did you become a prostitute? So that, I, because I did not have what I want to eat and then prostitution becomes the only option. You have some men, why why do you tease me? Well, I, I came from a poor background, I have this problem, I have No, it doesn't work that way. Yusuf salam was requested to commit fornication with, by those women. They were beautiful women, and they were women of status in Egypt. Rather than what he said, he prayed to Allah, made a prayer, he said, oh Allah, I want to go to jail. If I am going to escape this. He preferred the jail of this world rather than face the consequences in the front of Allah on the day of resurrection. Said, Ya Rabb, Asijnu ahabu ilayya mimma yadu'unani ilayhi. I prefer to go to prison rather than fornicate with these women. Some of us are not even under any pressure before we start looking for uh, all these uh, women of easy virtues. May Allah SWT protect us. You know what is that In our worries, And then of course, if you feel you have a problem, what you need to do is to sit back the, the, the scholar says, count the blessings of Allah on you. Hmm? But before even counting that blessing, there is a verse that says, to back up that statement, the verse that says, um, وَإِنْ تَعُدُّ نِعْمَةَ اللَّهِ of تُحْصُوهَا If you count the blessings of Allah on you, you would, you would not be able to exhaust them. Before counting the blessings of Allah, sit down and think about the dua you have made and how Allah has been answering them. The fact that he has not answered one particular one, because as human beings, that's the only one we remember, the one he has not answered. What about the numerous ones he has answered? But of course, as human beings, we are only concerned about the problem that is right there in front of you. We tend to forget in all ungratefulness that this Creator has been protecting us, answering our dua all this while. And if that's not enough, count the blessings of Allah upon you. Some, the problem is that you do not have children. But you forget that there are some people who do not have the health you have. Some, their problems that they do not have money. You are forgetting that some people have billions of naira and they, they would want to spend this amount of money to buy the health you have. So if we are always looking at what Allah has not done for us, we will not appreciate what He has done for us. May Allah give us the understanding of this. And then the final point the ulama mentioned is that You know, we started with putting our relying on Allah subhanahu wa ta'ala, putting our trust in Allah subhanahu wa ta'ala. You must attain a level of you you believe that you trust Allah subhanahu wa ta'ala, a level of trust. And I started giving examples in the Quran from prophets Put these things that were you will find them strange. No alayhi salatu wasalam was told to build a ship on dry land. And people it was he didn't build the ship in one week, two weeks, years, probably decades he was building the ship. And people were passing him by and laughing at him. This old man is mad. He's building a ship on dry land. But what he was, he had perfect trust that the one who told him to build this ship had a purpose for that ship. I gave an example of Ibrahim alayhi salatu wasalam. Very easy for us when we read the story in retrospect. But that morning that Ibrahim was taking his son to sacrifice, he did not believe he would come back home with that child. He did not know that at the end of the day Allah will say, well, for the ilahu bi zirhin adil. He gave him a ram as to know. He will say, Allah has instructed him. I put my trust in Allah. I'm going to carry out its, um, its, its dictate. Then one person has one may say well, what about these our prophets? They are not like us human beings. We have people in history also who were flesh and blood like you and I. They were not even prophets. And then they displayed a similar thing. I mentioned Abu Bakr anhu when Prophet died and some people could not believe it. People we like, we don't want them to die. <laughs> But the nature of this world is that everybody goes away. But Abu Bakr went and saw the Messenger of Allah dead and came out and, tell, and told them that if you worship Muhammad, know that Muhammad has died. We do not worship Muhammad in Islam. When we have problems, we don't call on Muhammad. Muhammad is just a means connecting us to our Creator. We don't call on Muhammad. So if you worship Muhammad, he has died. But if you worship Allah subhanahu wa ta'ala, know that is ever living, he does not die. That was when some realized that, yes, Muhammad has really died. So the point that they have this problem at that time, that they have this calamity at this time, did not make them feel that yes, the world has ended, and Islam has ended. We gave an example of the mother of Musa alayhi salam, that she was instructed to throw her own child into the river Nile, the longest or largest water also in sub-Saharan Africa and then she did so. She was not a prophet. She put the boy in the basket and threw the boy into into the night. Allah told her, وَلَا تَخَافِ Do not fear, وَلَا تَحْزَنِ Do not fear and do not be sad. وَإِنَّا لَرَادُوهُ إِلَيْكِ We will bring him back to you. And then she prays a trust in Allah subhanahu wa ta'ala. And so on and so forth. You have an example, a list of individuals who are flesh and blood, the same being like this. Who when they had problems, they had issues, they had calamities, The only thing they did, they knew that Allah subhanahu wa ta'ala was there for them. May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of the deen of wali dhali bal qadr ali. We ask Allah subhanahu wa ta'ala whatever our problems is or whatever our problems are to solve them for us. In the wali